ṣé o epo ìyá wèrè ta ló pẹ́ sọ̀rọ̀ tó wà ń lẹ̀ kí ló ṣe rẹ̀ ta ló pẹ́ sí mi tì í. èmi Suzy. ẹ tó bá jẹ́ Suzy kan kó o bá ṣe ìdorúkọ láti Suzy kó di Rebecca ṣé kí n máa sálọ tó ló jẹ́ Suzy ẹ máa wèrè tó ń bá mi sọ̀rọ̀ náà ó ṣì èrè ni. kí ló dùn kún mi. ó ní ṣorí rè ayé ò ní dáa ìpè ló máa pa ẹ. ayé ò ní da. èmi. ṣọlá ìbùkún ni ẹni mo dé ah kó ṣì dànù chief ti sọ̀rọ̀ wọn ti sọ̀rọ̀ nǹkan tá a máa ṣe nìyẹn tó bá mọ̀ fóun wẹ̀ tó máa pàṣẹ tó ní tẹ̀ láṣẹ òde lọ gbé bàbá ẹ̀ wá lé. ayé bàbá ẹ ò ní da àbí wèrè ni ẹ. wá jọ tó bá fi èmi àti ẹlẹ́ṣẹ̀ lè da mi mú mi. wá tó bá fi kọ́kọ́ sàyè fún wálẹ̀ kásá two minutes ni o tó lè da mi àbúlé. ó ṣì dànù. ó ní sori rẹ ó ní kú rẹ ó ní sori rẹ tó bá ti tí kọ́ bá ti sọ tó bá ti pa pé mi kí kú. ọlọ́run ah ah ah ah mọ̀bọ̀ máa ti ní àbọ̀lẹ̀ ìbùkún.